بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على خاتم الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀kọ́ fún ọlọ́wọ́ ọba àtọ̀rọ̀ ìkẹ́yìnkẹ́ fún ọgá wa ṣáájú wa lórí wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ náà kọ́ máa kárí gbogbo àwọn ọ̀sọ̀ àbá rẹ̀ àti wọn tó fi dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ abẹ́ ọlọ́wọ́ ọba àlejò ọlá fún àwọn òbí tó bí wa àánú ọlọ́run kó ti kọ́ wa pẹ̀lú wọn àwọn olùkọ́ wa kọ́lọ́nkọ́ bá wa sọ wọn lẹ́sùn lórí síra mọ́tí yàrá àwọn rahman ọlọ́run àbẹ̀ ọ́ ọdún léyà fún wọlé láti ń bí ọ náà là ń bí ọyọ ọlọ́run takùn gbogbo ń tá fi ṣe fífi já fẹ́ràn ọlọ́run sá fi ṣe fún ọ. ọwọ́ bẹ ìrẹ̀ ọlọ́run dákun méje ká ya ara àwọn rahman àtàwọn àti gbogbo ẹbí wa pátá ọlọ́run dákun jọ já sọdún ayọ̀ dùnú kíra mi ti ya ara àwọn rahman gbogbo ní àjò pátá ààbò ọlọ́run tó dájú ọlọ́run dákòjọ ọmọ wà pẹ̀lú wa lọ́jọ́ àbòrí ọmọ wà pẹ̀lú wa ní nàìjíríà dé báyìí kò sẹ́ni tó yí má kò sẹ́ni kan tó yí má. mo ń gbọ́ ọ̀rọ̀ àwọn ẹni tó jẹ́ security agency kan particularly DSS ìmọ̀ràn táwọn gan mú wá ń sìn ín òun ni wípé kónkálukú ọmọ sọ ara ẹ̀ abẹ́rẹ́dá. kọmíníìtì kọ̀ọ̀kan àwọn gẹ́gẹ́ ní wọ́n ra wọn ká wọn gẹ́gẹ́ ní káwọn sì tí ara wọn tẹ́wọ́n ẹ̀ fẹ́ ti pé pòlíìsì kan àbí sójà kan o. táwọn ìjọ fara wọn ṣàdíra kónkálukú kíkó mọ sọ ara ẹ̀ pé gbogbo yẹn lọ́mọ báyìí gbogbo yẹn lọ́mọ gbogbo yẹn ló ń lẹ́rìí wàhálà ṣùgbọ́n sá ẹni ọlọ́run bá ti ń sọ òun náà lórí sọ ò ìkọ̀yàtò lọ́ọ̀yì agnẹ̀tì amọ̀dọ̀ afẹ́tí mìíràn dùrú ìwà ánilẹ̀ áálí mìíràn lè ààbò ọlọ́run ìsọ ọlọ́run òun ló ju gbogbo owó ẹ̀kọ́ tí èèyàn lè kóun lè fi dìfẹ́ǹdì ara lọ. kódà kéèyàn ó sì rí rẹ̀ yìí pé àwa ti mọ àwọn ilé kan tí wọ́n ń kọ́ sí kò sẹ́ni tó lè dé bẹ́ẹ̀ fi dá báwa àwọn ènìyàn bí a wà ṣẹ̀kọ́ oríṣiríṣi ọ̀nà àyàn ń kọ́lé nísìnyí àwọn èèyàn ó kọ́lé sí ihò lẹ̀ ọ̀nà ibi tí wọ́n wá gbà wọlé ọ̀nà inú ihò kan ni bẹ́ẹ̀ sì ní fura pé inú ilé náà lọ já sí wọ́n kọ́lé sí inú ihò lẹ̀ wọ́n wá wọlé ẹnu ojú láì wọ́n ra pọ̀ wọlé òní ọ̀nà já sí ọ̀nà tẹ́lẹ̀ sí ní buhari pé ilé wà ń bẹ̀ àwọn èèyàn ń kọ́lé oríṣiríṣi bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ ní mà pé ilé wà ń bẹ̀ rárá wọ́n ti máa kọ́ àwọn ẹni tí ń kọ́ ti pẹ́ bẹ́ẹ̀ tó ti ń kọ́ ti pẹ́ gbàtà wà ní Madina ọlọ́ni kí n ní àǹfààní kan ká lọ wo fọkànfọkàlẹ̀ bíi kéèyàn rí tọ́ẹ̀lẹ̀tì àkàsọ̀kalẹ̀ lóyè ní à ó sọ̀kalẹ̀ lọ́dọ̀ pé à lórí tọ́lẹ̀ jẹun yẹ àjálẹ̀ tó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tóbi mẹ́ta mọ́tò sì ń kọjá ń sálẹ̀ láwọn sọ yìí ẹ̀ bí wọ́n ti fi tó mọ́tò ń kọjá ń tẹ̀. nítorí lábàáyé pé àwọn ènìyàn kọ́ lọ́nkọ́ bá wa kò síbi èèyàn náà máa níbi tó kù sí tó pọ̀ báwọn dá sáwọn ibì kan tó jáàánú gbogbo ibi tó dá sí òun náà kọ́ lọ́nkọ́ tó wà náà ṣe ń bẹ̀. lọ serious boss ńláńlá ló gbé kalẹ̀ ńbẹ̀ ìjọ náà lọ́sàn-án ní ìjọ láwọn yìí fàájì kí lóòrì tán tí wọ́n ń pè àwọn èèyàn pé bíláàlì bíláàlì káàkàkàkàlẹ̀ kàálẹ̀ kàálẹ̀ kàálẹ̀ kàálẹ̀ kí ni ń pè àwọn èèyàn sí alùgàdà alùgàdà alùgàdà alùgàdà ẹ wá jẹ oúnjẹ ọ̀sán oúnjẹ ọ̀sán ní ń pè àwọn èèyàn sí yóò wá lòdù lọ sí yọs bọ́ọ̀sì ni bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ dúpẹ́ fọlọ́ọ̀ náà lè kò sí ìkẹ́kẹ́ tí ń ṣe ó tó fẹ́ẹ́ fi wójú rẹ ọlọ́run náà lè fi àwọn èèyàn lè wà tí yóò pa òun sì tún náà tóun lè káwọn èèyàn jẹun lọ́fọ̀. mo wá kọjá sísàlẹ̀ ọ̀hún inú ilé padà lọ́jọ́ náà ó torí pé àwa níbi ìkẹta ló fẹ́ tara lọ níjọ́ yẹn. àwọn ènìyàn àti mọ́tò ah, mọ́tò yóò lè kó bọ̀rọ̀ ibi láti tó mọ̀ sí ń gbé wa lọ àtọ́ níbi dáàtún lọ. ṣé mi ti para sọ̀kalẹ̀ ni dáàtàrà tó lọ ṣe àwọn nǹkan mi táwọn fẹ́ ṣe jọ náà àmọ́ wọ́n ní bí wọ́n ti máa lòdì ẹ̀ mo wá láǹfààní àti ìwòsàlẹ̀ mo rí pé àjà mẹ́ta ni àjà alákọ̀ọ́kọ́ mọ́tò ń kọjá ńbẹ̀ ó sì níbi tó wá fún gbàjáde náà fún láì tó lè gbàrà gbàjáde. àjà kejì mọ́tò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń kọjá lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tó wá sèyẹ tí mọ́tò lè máa gba rẹ̀ sẹ́ kí wọ́n lè gbé kalẹ̀ ní olé mẹ́ẹ̀ẹ́dẹ́ wọn gbé náà. tọ́ílẹ̀tì ń bẹ níbi àwọn àjà fàrẹ̀ pé títí tó tinú wa òkè bá kún ẹ lọ sàlẹ̀ àyè wa ń sàlẹ̀ náà ti kọ́ síbẹ̀ lọ nìyẹn. kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé gbogbo eléyìí tá a wá wí yìí náà pépé ẹni tó bá kọ tẹ̀síndé ọmọ balẹ̀ pé òun ti fara pamọ́ ó gbìyànjú náà nì ó gbìyànjú nì àbọ̀ ọlọ́run gan-an ni àgbà hmm. ṣebí ìwọ tó ṣebí kèsè ìwọ ló kọ àbí ìwọ gẹ́gẹ́ ni engineer tó kọ ni kó sì jẹ́ engineer wọ nìkan ò lè dá kọ wọ́n àtàwọn gan-an lẹ́jọ́ kọ àwọn tí wọ́n mọ bẹ̀ ń kọ́ àtúntò rẹ̀ ńgbà tó ń kọ́ ńkọ́ asábẹ̀ náà ńkọ́ lọ́nkọ́ ọmọdé àbúrò ìbò wa lọ́n dákun àbò rẹ̀ sísá àwọn jẹ́ kọ́ wà lórí àti ìbọn fámìlì wa o ọlọ́run já sọ dún ayọ̀ bẹ̀rẹ̀ àmọ́ ti yá arahamu rà lẹ́nu káwọn wá gbàgbé gbogbo àwọn àsìkò tá a wà yìí iṣẹ́ olóore kálékúnbẹ̀ o kálékúnbẹ̀ o pàápàá jùlọ wo àwa tá a bá lẹ àwẹ̀ ìjọ Monday ti ṣe ọjọ́ kẹjọ àtijọ́ àràfá títí ọjọ́ kẹsàn-án bàbá tiẹ̀ lé gbà nǹkan kan bọ̀ látijọ́ yìí ẹja ti yẹn sọ́kàn láti gbà o. àwọn tó ta jù òun ni ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ ní oṣù yìí téèyàn fi gbà àwẹ̀. ṣùgbọ́n àwa tá a bá ń lé àwẹ̀ bóyá àti káwọn ògbìn ìdùkọ́ ah, àbí tí wù kórí mọ́ndé àtijọ́ tíìzì òun ní bọ́ọ̀rin lọ tí mọ́ndé wáyé tó wá bọ́ tó àràfá ọ̀gbọ́dọ̀ bọ́ o kọ́dọ̀ wọn fàìsàn sí wa o kọ́dọ̀ wọn fàìsàn sí wa o àwọn ládàá wọn pọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdúrà sí ń gbà púpọ̀ lákòókò gbà náà jẹ́ àna kó bùkátà wa tá a ní táwọn fi bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ bá wa gbọ́ bí làwọn ti yára àbúrò hẹ́n. ìtẹ̀síwájú nínú tẹ̀síru suratul Taha eléyìí tá a fara lana. Aya tí àwọn àyà tá a kà lánàá nínú ẹ̀ láti ríbi tí ọlọ́wọ́ bá àlejò ọlá ti ń jẹ́ àmọ̀ yìí orí ńlá ni ọlọ́run sọ alukur'an lè ṣe fún àwa mùsùlùmí gbọ́gọ́rọ̀ mùsùlùmí ni ọmọ àǹfààní orí náà ìyẹn ló fà á tó fi jẹ́ sí wípé àwọn táàbà tó wá rí làáfàá náà ẹ káwọn ma orí ọ̀hún omi tó máa lòdì nínú àwọn àfáà mi náà wọ́n sọ alukur'an wọ́n sọ dìwé ògùn ní àwọn fi dẹ́rù àyàfi má ṣàyàfi bí ọ yà wèrè ìwọ́n sì ṣàyàfi bí yàn ó ti sáyà sí nke kéèyàn olówó ó ti sáyà oríkọ àjà àtijọ́ ó sì lówó ẹ̀ka àti kó lówó nǹkan náà jẹ bẹ́ẹ̀ ìsáyà àtijọ́ ó sórí ire ìwá ní ìsáyà àtijọ́ ó sórí ibú ọlọ́run ló gbé kùránì kalẹ̀ fún kéèyàn ó sórí ọlọ́run ìlà nẹ́bì àsọ kùránì kalẹ̀ fún lè bá bọ́lá ti ń dajú ẹ̀kọ́ ànẹ́bì yẹn bẹ́ẹ̀ náà ni dajú ẹ̀kọ́ wa náà gbogbo alápapọ̀ ọmọ àwa fúnra wa jù láti kọ́ Kùránì o àwa sì fara wa lẹ̀ lórí wípé ẹni wa fẹ́ kọ́ Kùránì òwò àtẹ́yìn wa ní oṣù kó wà nílé gan wa àtẹ́yìn àwọn tó jágbà lágbà mọ́ wá tà mọ́ kọ́ Kùránì ẹlòmíì ó sì ó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kọ́lá ẹlòmíì lè lọ tó mẹ́ta kó tó kọ́ tán ẹlòmíì sì ń padà mọ́ ọ ká ẹ̀pẹ́ táwọn ẹlòmíì ó lé ìwòsíwò ti lé tó náà kọ́ bá ti tẹ̀lé sí i. enitere ègìtere enitere ègìtere náà yóò padà mọ́ka olùpẹ́ ìbá nẹ́bí kan jọ̀gá wa nígbà fún twenty three years lọ́rọ̀ mi kọ̀ àlùkò láti kalẹ̀ twenty three years. yóò sì sọ lọ́sàn-án yóò sọ lórí gbogbo gbogbo ìsín wá nìyẹn. báwa náà máa yìí lẹ̀ láti kọ́ àlùkùránì kò sáburú ńlẹ̀ torí pé àlùkùránì rè orí tó pọ̀ wọ́n tó tẹ̀ tó wá lé láyé nígbà wọ́n mú wá tó wá bọ́ lọ́wọ́ ọmọ ọmọ rẹ báwo ló ṣe mójútó pẹ̀lú ọ̀rọ̀ àkùránì sí ọlọ́run sì ní ìlà nẹ́bì àṣọ kùránì kalẹ̀ fún ọkọ̀ olè sórí ibú o kó lè máa jẹ́ gáì tí ọmọ gáì ìgbésí ayé rẹ̀ lọ́nà tó bá ti sórí ilé táyé àtìdàlùkì àmọ́ níta tó lẹ́fà kùránì kalẹ̀ nìyẹn. ìlà ni àwa mùsùlùmí ọ̀yẹ̀ ká fọwọ́ yẹpẹrẹ mọ́ àkùránì ọ̀yẹ̀ fi ọwọ́ tó lókì ní ká fi mú torí pọ́nà ọba àti tàlìkìyàmà òun lòun parí sínú alukurani fún wa. Sọ́kà ló sí wípé alukurani ṣe nǹkan tó yẹ wọn fọwọ́ yẹpẹrẹ mú. Ẹni ọmọ náà lónìí tọ́ba ti lò ó ní tí wọ́n ń sọ yẹn oríire wọn jẹ́ tiẹ̀. Àbẹ̀rẹ̀ ọ̀hún kọ́nà ń ṣe alukurani ní oríire fún wa láyé bí a ti dókòtà lìkìyàmà. Ọlọ́run wa ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá ṣe fọ́nra pé Sọ́lá tó tọ́ wa oríṣiríṣi àwọn nǹkan tó pọ̀ ló kó sínú pàápàá jùlọ nínú àwọn ìtàn ìtàn táwọn náà gbé àrímú kọ́gbọ́n bẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú tànẹ́lì wa Mùsá léyìí tó yẹ pé nùtà tó tún pọ̀ ń bẹ̀ tànẹ́lì Mùsá jẹ́ kan. lẹ́ni àwọn wa wọlé sínú ìbẹ̀rẹ̀ ìtàn ànẹ́lì wa Mùsá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن أتاك حديث إِذْ إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم لعلي آتيكم منها بقبس أو أجد ألم ما فلما أتى نودي يا موسى إني أنا ربك فاعلن عليك إنك بالواد المقدس توى وأنا اخترتك غسلي لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني واقم الصلاة لذكري إن الساعة آتية يكاد أخفيها آه، لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عن آمن لا يؤمن بها واتبع هواه فتردى ọlọ́run bá bá àlejò ọlá ń sọ fún wa nínú àwọn àyà yìí bí tan ànábì wa Mùsá láwọn abala bì kan nínú tan rẹ̀ tó fẹ́ jẹ́ àmọ̀ nínú súra yìí. àkọ́kọ́ ń bẹ̀ ó dájọ́ ọ̀rọ̀ pa ànábì yìí pé ìyá ànábì àtàkà ǹjẹ́ o ti gbọ́ rí ǹjẹ́ o ti dé wá bá ọ rí ábìyítò Musa ọ̀rọ̀ nípa ànábì Musa tí mo ránṣẹ́ sáwọn bàní Israẹli tó jíṣẹ́ fún Firaun tó jíṣẹ́ fún Kárúnà. Àwọn táànábì Musa jíṣẹ́ fún àwọn kòòsàkòòsà ńlá ni wọ́n. Pàpà jùlọ bí ọlọ́run bá náà bá ànábì Musa wá ti ẹ̀ jíṣẹ́ lẹ́nu ní ti fìdáwọn nìkan tó bọ́lá ọlọ́yin rẹ̀ lórílẹ̀ yìí pé a fìdáwọn náà ọ̀gá lórílẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ iná wú tọ̀gá tọ́ọ̀gì ni tọ́ọ̀gì là tọ́ọ̀gì ni fìdáwọn náà afọ̀n tọ́ọ̀gì ni tani tọ́ọ̀gì ni fìdáwọn náà. ọlọ́wọ́ ara ẹ̀ ẹni tá a bá sì rántí yàn náà gbọ́dọ̀ lé ọlọ́wọ́n á ní káàní musa náà lé àmọ́ tọ́ọ̀gì sàn òun náà ní fìlàwọ́ náà ó yà tọ́ọ̀gì pọ̀ báyìí nẹ́bí wọ́n sọ̀rọ̀ àti èyí sẹ́rẹ́ lọ tó yà pé irú tọ́ọ̀gì kan òun náà ní fìlàwọ́ náà tó yà tọ́ọ̀gì dé o ó tó ọlọ́wọ́n wá ń bẹ̀rẹ̀ ìtàn ẹnu bíi ta fẹ́ kà lé nìyí ó fẹ́ gbé e. láti bí tànẹ́bì Musa tó ti kọ́kọ́ jáde ńlé lọ́dọ̀ fìràwọ́ gẹ́gẹ́ bá ti mọ̀ pé fìràwọ́ náà náà lọ́tọ́jú Musa dàgbà. ìdílé ìgbésí ayé ọba ọmọ ọba náà Musa gbé dàgbà. wọ́n tọ́jú ànẹ́bì Musa gẹ́gẹ́ bí ọmọ ọba ni. torí pé àsìkò bá kíkà dúró tọ́ lọ́wọ́ bá wa ìtọ́lọ́wọ́ bá lóhùn ó ṣe yóò ṣe àwọn ẹgbẹ́ ọlọ́run kẹ̀kẹ́ tá a rí bandage kẹ̀kẹ́ yìí náà ọmọ sẹ́ fìdáwọn náà ní ká pè wọ́n ṣẹ́bí tí ó ṣẹlẹ̀ nígbà náà nìyẹn fìdáwọn náà ní gbogbo ọmọ ọkùnrin tó bá ti bí ọmọ pa báwọn kan náà ṣe ń ràn wá lé mọ̀lẹ́lẹ̀ tí wọ́n wọ́n wọn ò rí pa òun náà ló sì padà yẹkẹ́lẹ́ òun náà lọ padà gbàjọba lọwọ apààyàn ìdá òun náà lọ padà jẹ́ tó ń tọ̀ padà bí jáde lẹ́yìn òun náà torí ìdí ilé bá dúró déédéé pẹ̀lú ọba sáláì máa mójútó wa kò sì ní ọ̀nà àbáyọ sísòro ìpànìyàn ìṣòro wàhálà dojúkọ ọlọ́run wá gbé ìtàn yìí nínú àyà tá a fẹ́ kà yìí lẹ́gbà tá a níbi Musa tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ táwọn kan méjì tí wọ́n gbà títẹ̀ jẹ́ kan nínú ìran rẹ̀ tá a níbi Musa wá ṣe bí ẹni là wọ́n nígbà alágídí tí wọ́n kà ṣe sùúrù lọ́wọ́ bàbá jáde láyé èyí ò ní wọ́n bá wà níbi Musa ti gbà pààyàn rí àwọn ìmùsà ọlọ́kọ̀ọ́lọ́ àwọn ìmùsà ti jáde kó o lọ́pẹ́ sábà ti jáde kó o lù nìyẹn. wá di pé àlejò Mùsá ọlọ́run kọ́ lọ sí ibi tó lọ. ìgbà tí wọ́n ń darí bọ̀ ibi kọ́lọ̀ ní kó lọ ń gbà náà ẹni tó lọ bá ṣiṣẹ́ tó lọ bá dáná tó ń lo ọdún mẹ́wàá lọ́dọ̀ ẹ̀. Ìgbà tó ń bọ̀ padà ẹni yìí fún níyàwó ó fún lọ́kàn nínú ọmọbìnrin rẹ̀. Ìgbà wọn wá ń bọ̀ òun ni ibi títàn yìí fẹ́ gbé fún wa. Ó ní àtàkàdì ìdùnnú ta ìrẹ́ tó ti gbọ́tàn ànẹ́bí Musa sọ̀rọ̀ ànẹ́bí Musa ti dé wá bá ọ. torí pé ọlọ́ọ̀bá àlejò a máa pa ìtàn fún ànẹ́bí lẹ́yìn tẹ́lẹ̀ àti ẹni ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ló fà á ló fi jẹ́ sí wípé mùsùlùmí bọ́bá ti ní sọ̀rọ̀ kan lọ gbé kọ́ra nínú ká bọ́bá ti ń kà á ó ń padà rí ní tí ó kàn tí ó jọ ní ti ń fi ọ́ kí ni sọ́dún sẹ́gbà náà.

ẹlẹ́ẹ̀kejì wá ní wípé kíkà rẹ̀ náà tó wá ní ìbádà fún ni lẹ́yìn tí wọ́n bá ìbádà tán èyí wá ní ṣe kí ni jàmáà ọwọ́ àbẹ̀ náà ọlọ́run àgbàdua rẹ̀ tó kọjá sínú àlùkò rẹ̀ ó pọ̀ kọjá àbí kámẹ́sì àbí gọ́ọ̀mẹ́ntì iye bí tọ́ka nínú ẹ̀ iye ládàá rẹ̀ rè kò sí ṣùgbọ́n ànábì ní tó bá ti ka áàbì kan nínú kọ̀ọ̀rán báyìí ládàá mẹ́wàá ni áàbì ẹ̀yọ̀ kan péré ládàá mẹ́wàá ni. kẹ́límà àwà náà lásán bá a ti rárá wí òun nísìn a rí i pé áàbì tó so mọ́ bíi àràhman áàbì mélòó ni náà lẹ́sàn seven, seven náà bá bẹ ara nine tọ́kọ̀ jù bẹ́ẹ̀ lọ náà lẹ́sàn-án yẹn ni ojú méje lọ torí pé arahman ìyẹn sàmùsíyà ni ọ̀dà jáfẹ́ méje náà méje yẹn lára mélòó nù arahman seventy lára nìyẹn ẹwò kan ẹ wá wòye kẹ́nu ọ̀dẹ́ ìkọ́lá ọ̀kọ́lá kí ẹ fẹ́ alif dáwà lọ́tọ̀ ọ̀tẹ̀ rárá ẹ wá wò ọlọ́run wá ń sọ fún wa ó fi hàn yí pé àwọn ìtàn tó píọ̀ inú àlùkòrán láti rí ẹ wá ti bẹ inú àlùkòrán nìyẹn o bàbá ka ìtàn tán inú àlùkòrán ká lọ mọ̀ pé bí nǹkan yẹn ṣe rí gẹ́rẹ́ ni torí pọ́nlọ́wọ́ bá rí gẹ́rẹ́ ní kọ́ ẹni tó ẹni tí nǹkan sojú ẹ̀ òun ní sọ yẹn ọba tí yóò sì lè gbàgbé nǹkan òun ní sọ àmọye historical fallacy tó pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó kojú ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ti gbàgbé yọkà lọ pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀ ìjọ náà àmọ́ ìrẹsì mọ́ bó ṣe ṣẹlẹ̀ tọ́lá ọ̀wá kọ́ náà ló fi wá wà nù àkọọ́lẹ̀ ló bá lóde tá a ti gbé alukurani yóò sọ bó ṣe rí fún wa. torí ìdí eléyìí ọlọ́run ní ìran nẹ́bì ìjẹ́ta nẹ́bì musa ti dé wá bá pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn nǹkan tó kó jọ sínú ẹ̀ lọ́lọ́run fi ń sọ̀rọ̀ yẹn fún ànábì yìí pé ǹjẹ́ ìtàn ànábì Musa ǹjẹ́ ti dé wá bọ̀ ọ̀rọ̀ nípa ànábì wa Musa àná wọ́n tá Musa ń kọjá lọ pẹ̀lú àwọn ẹbí ẹ̀ lọ́ba rí iná kan lọ́kẹ̀kẹ́ ẹ̀jọ̀ kó síbí. ẹ̀tún síbí lè ní. Ẹni ànàtúnàrọ̀ èmi ń kẹ́sí iná kan ànàtà. Rẹ́ǹdà, mo ń fèèlì pé iná kan wà lọ́kàn náà lẹ́nu. Làálí ó tẹ́ ṣe fún mi tí n bá lè débẹ̀. Á ti kùn mí ni àbíkọ́ bá ti kí n rí ègùn náà kan mú wá gùn yín bẹ́ẹ̀ aw àjídó alàǹnà ihùdá àbí tá a bá débi náà tí mo bá débẹ̀ àjídó alàǹnà ẹ̀rọ èdè àwọn ọmọ nìkẹ́ tẹ̀gbọ́n kan sọ pé aw àjídó náírọ̀ aw àjídó ùdá ó ní àjídó alàǹnà aláyẹn ìtumọ̀ rẹ̀ ni wípé àjídó máa ń. ya iná adịkasi débẹ̀ kárẹ̀ ní ọgbọ̀nà mọ̀ wá. Fẹ́lá Abáàdì wa sọ wípé pẹ̀lú bọ̀rọ̀ ṣe otu yẹn ó túmọ̀ ụwa wípé àkọ́kọ́ wọ́n wà akọkọ ìṣòro. Kí ni ìṣòro àkọ́kọ́? Zolmọ́tì biri biribiri wọn kò sí kẹta gbogbo ẹ dúdú ló wá rí ilé kan lọ́kàkà tó tẹ̀lé tó wá òkà ẹ̀ka lè rí fóògùn náà ni hmm? tó ní ẹ̀ta wàrà náà ẹ̀kọ́ bẹ́yà tába ń dáwà jí wo àwọn koríko àbí dìgbò ẹ̀ka tába ti kó bẹ́yà àwọn àbí tẹ̀lé làwọn àbí rí náà. àbí tába jẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ó ṣe é ṣe pé iná ti ń tò yìí bẹ́yà àwọn kan lọ́wọ́ à ń di ẹ̀. wọn ọmọ ẹ̀nà bí wọ́n lọ náà wọ́n kàn lọ ni pé bá délé wọ́n ra ń jọ kọjú kọjú ọ̀nà fún wọn òun ni ùdáhùn àwọn àjídó àlà náà àwọn èèyàn kan abáàlẹ̀ lẹ́nì kan tí ó júwe ọ̀nà fún wa sáàbì mọ̀nàbí à ń lọ kan tọ́lọ̀ ní nínú nǹkan tọ́lọ̀ wà bẹ́ẹ̀ ó fi hàn pé wọ́n ti dààmú òkùnkùn bíríkítí bákan náà òkùnkùn yẹn nìkan kọ́ wọn ò mọ̀nà mẹ́wọ̀n wọn ni wọ́n lọ. kò sí tí wọ́n jẹ kò sí ka àtìyàwó àtìyàwó nínú gbó wọn àtàbí àwọn abiyẹbí rẹ̀. kódà àwọn bá tún máa ń sọ kankan ní ìtàn yìí pé nígbà tó padà débi náà ó gan wọ́n la àrítàn tó sọ fún wa padà pé kọ́ padà lọ mú àwọn fámìlì rẹ̀ wọn. pé ìta ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́rẹ̀ sókè ẹ̀ lè padà lọ mú àwọn fámìlì rẹ̀ wọn fẹ́wọ́n àbókù wọn lẹ̀ ń bẹ̀ ìtàn sọ̀rọ̀ lọ́rẹ̀. راني طالما كاتو لوندا ابو ابن كثير وني أه nígbà tá a ní àwọn ajírọ́lá náà rí ìdá wọ́n ní ayé máa ń yà bí ní tọ̀rí ẹ̀rọ kó fi ṣe déédéé ìtumọ̀ tá a fi yà bí ní tọ̀rí ó ní ǹjẹ́ mo lè rẹ́ni tí ó fọ̀nà mọ̀ ní dálà àrà ànàwó kánà kọ́dí táàhù àǹtọ̀rí kẹ́ni pé ó ti sọnù ó ti dààmú ó ti dùdàkó kàmá kọ́ọ̀lá zauri àni àbí sàn yìí là áwà àni ikrima àni ibnu abbas yìí kọ́ọ̀lù yìí. aw ajidu ala nari ida yani man ila tọrị wa kanu sabina wa dallu tariq ọ̀nà tí wọ́n wọ́n rárá ọ̀mọ ní lọ ọ̀tà sáà ní káàkiri náà lé ọ̀rẹ́ nìkan. na ni ilam ajidi ẹnìkan ká ń bẹ̀ tó lè fọ̀nà mọ̀ wá ó bẹ̀rẹ̀ ká rí iná tá a mú wá táà náà máa rí tàn táwọn bí rí náà inú òkòkò bíríkìtì táwa yìí kòkòkòkòkò wa kò sàǹfààní kan fún wa à ń nínú ata n'obi ya musa gbata nnabi musa to debi to to suma ibi nana ata awa fani ituma re ni wipe ikita oba ai koribun min zalika al makan ba to bi da ye bi to lo tin ri na lo kankan ya musa ko ba pe to mi da ọba gbọ́ ìpè wọ́n pè é pé ò pé yá Músá ìrẹ Músá ọba bẹ̀rẹ̀ sí ní wò ìpè yé ta ní pè ó ta lọ́mọ onírí ta láàmọ onírí ìyẹn tó wà báyìí kọ́lá sọ wà ní sóra mi ní sáàtì kọ́ọ̀sì kọ́ni.

ó ní nígbà tí ànábì Musa gbọ́ pé níbi etí fáàlì àbàtà ńlá kan ọ̀gbìn kan láàyè náà láàyè kan tó jẹ́ àlùbúkà àtìlì mùbáraka àyè àlùbáríkà ààyè yẹn àyè àlùbáríkà ni kóló náà ni òkè túrì síná àwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kọ̀ọ̀rán ní ọ̀là amẹ́lẹ̀ níbí. ó kàtà sọ fún wa pé ní ààyè ọ̀gùn kan tọ́jú ààyè àlùbáríkà nínú ṣàjàràtì níbi tẹ́ ẹ pé igi wà bẹ̀. Musa wá ń gbọ́ ìpè pé ní àná èmi lọ́wọ́ rẹ̀. Èyí wà ní súra tó tọ́ àwọn ìní àná Èmi ni ọlọ́wọ́ rẹ̀. Ọlọ́wọ́ èmi lọ́ba tí ń rí ọ bọ̀ èmi lọ́ba tí ń ṣe ìgẹ̀ ẹ̀mú rẹ bọ̀ o èmi ni ń pè ọ́ o fákàlà náà lẹ́yìn bọ́ bàtà rẹ lẹ̀ bọ́ bàtà tó wà lẹ́sẹ̀ rẹ yẹ bọ́ọ̀lẹ̀ torí pé iná kábílẹ̀ wa bèèlè mú kọ́ dàdé tó wá o ti wà ní ààyè kan tó jẹ́ ààyè tó mọ́ hmm? tó torúkọ àyè náà ń jẹ́ tùwá. níbi àbá onímọ̀ tẹ̀síìrì wọ́n ní ése tọ́lọ́ ń sọ bá nẹ́bí Musa ẹ̀ kọ́kọ́ bá tálẹ̀ oríṣiríṣi ìtumọ̀ tó pọ̀ wọn lọ jáde lẹ̀ ṣùgbọ́n wọn wá categorize gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bíi mẹ́rin gbajúmọ̀ lórí ẹ̀ kò yẹ ṣe sọ́nà ń torí ní káfẹ́ mọ̀ sọ́bọ́ bàtà rẹ̀ torí pé nù sẹ̀rá fìlàn nù sẹ̀rá fìlàn èèyàn lè wọ bàtà kírun ba tí èèyàn bá mọ̀ yìí pé bàtà yìí o ọmọ èèyàn lè fi kírun tó bá yẹ kó àti ẹ̀rí tabalẹ̀ kí o tó kula wọn ò lè nílò káwọ́ bàtà dandan kọ́ ni káwọ́ bàtà pàdó àlẹ́ tó bá ti tí o sì gbẹ̀ ń bẹ̀ àlẹ́ ti kírun tó sì jẹ́ sí wípé bàtà tá a wọ̀ kí sáwọn bàbá bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n ṣe látara wọ tọ́lẹ́gbẹ́. ìyẹn lè wọ bàtà o ṣùgbọ́n nígbà tá a bá wá nítọ̀ ẹ̀rá ẹ̀ máa wọ bàtà wọ mọ́sálásí a sì máa kúnlẹ̀ a máa jòkó ẹ dákun ṣé a sọ wọ̀ nítòsí ẹ̀hìn àǹfààní gẹ́gẹ́ bí káwọn bàtà síta rẹ̀ wẹ́ẹ́ nígbà tó wà kọ́ fẹ́ ṣe súnlẹ̀ pé akutu gbọmọdé aṣọ ní kọ́dà ariwo bàtà kírun àwọn èèyàn mọ́sálásí kan lọ́kùnrin kan ti wá ọwọ́ àwọn àwọn mọ́sálásí ọbẹ̀ kí ọba lè bọ́ta bára ẹgbẹ́ ọyẹ ṣiṣẹ́ nù súnà nínú súnà láti káwọn bàtà láti wọ́n bàtà ah, orí ìyá gbalẹ̀ ni nígbà táwọn kan gbá mọ́sálásí tó má fẹ́fẹ́fẹ́ kí wọ́n sì mú bàtà rẹ tọ́tọ̀ sí tó ń gbé bọ̀ wá ọwọ́ mọ́sálásí ṣé bàtà yẹn wọ̀ dọ̀tí. ṣùgbọ́n káwọn tọ̀fẹ́ ká mọ̀ ní wípé bàtà lókùngbà tí kò bá ti ní ẹ̀gbin lára ìyẹn lè fi kírun nígbà náà. eléyìí wá nì nínú àwọn ọ̀rọ̀ táwọn àpá wa sọ lórí ẹ̀ pé é ṣe tọ́lọ́ ní kàlẹ́bì mú sọ́kọ́ bàtà wọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n rí gbà sọ̀rọ̀ àbáwá àlìbú náà àbí tọ́ọ̀lì àbáwá nínú kẹsí ni wọ́n sọ lẹ́nu tẹ̀sí wọn kódà wọn ní àbáwá Abu Darri kódà wọn ní àbáwá Abu Ayyub al wà gẹ́rù wáhìbí nínú sọ́là àti láìsí ẹnìkan máa ń àwọn ẹni rè ṣáájú. wọ́n ní káàrìtà min jildil himar vẹ́rù bẹ́tì wọ́n ní bàtà rẹ̀ yẹn látara wọ himam ẹ̀rígà kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọn ò dú bẹ́ẹ̀ kọ́kàn kún jífà wọ́n ní látara rẹ̀ ni wọ́n ti di bàtà wọn. ẹ̀yàn kò ní jẹ́ òun dáa ní sọ yín náà ní lóòótọ́ pàtàkì ní ti bàtà kan títí ọ̀dọ̀ wọn náà lẹ́kàn àwọ̀ rẹ̀ kó sì fa náà kó sì so nǹkan máa kọ́ láti máa kẹ́jẹ̀ bọ̀ kò jù báwọn lọ kò sí bàbá dúdú máì kan di bàtà tó ń wọ̀ ń bàtà wì. ṣébọ́ náà ni àwọn náà bá bàtà ìkọ̀dà táwọn òpó náà ti fún lẹ̀ gan ó sì ń bẹ̀tà àyẹ̀ sí ń lò níbi bàtà káyà mọ́tò. ìdẹ́jà làwọn ọmọ kẹsàn wa bàtà yẹn ní ẹ̀mí burúkú ẹ̀mí kò lè lóbó ẹ bá ti so okùn wọn báyìí tó á wọn bá tó já ẹ̀ tó kó tó tó fún ẹ̀ mọ̀ lù lọ rẹ̀ ni àtàwọn ní ẹ̀mí táyà mọ́tò òdìgé gbọ́bọ̀rọ̀ tiẹ̀ bí èmi lè pọ̀npọ̀ báyìí tẹ́fẹ́ ọ̀kan yìí náà tẹ́fẹ́ àwọn èèyàn ń wọ̀ dáadáa pàápàá jùlọ àwọn tó bá ní ẹsẹ̀ tó tóbi tó ń jẹ́ ọba sáyẹ̀sì ní wàtà táwọn máa ń lò nìyẹn torí gbogbo àwọn ẹni tó bá ti wá ní ọba ti wàtà nínú àwọn àbájáde sáyẹ̀sì wọn. torí ìdí eléyìí irú bàtà tí wọ́n lànàbí musa wà ń jọ́nà lọ́hùn ní wípé bàtà yẹn látara àwọ̀ ṣìmáà kẹtẹkẹtẹ gọ́ìrù dẹ́kì sáàbù wọ́n ní yẹn fà ọ̀rọ̀ kan nìyẹn. ọ̀rọ̀ mi náà tó wá wọ́n ní ìnáma àmọ́rọ̀ u bìkọ́lì ìyìnà yìí wọ́n ní ọba àlejò ó pa á láti lè fi gbé ààyè yẹn tóbi. wọ́n ló pè láti mọ̀ fún ìṣẹ̀ṣẹ̀ sí lọ ọ̀sáyè. ìnáma àmọ́ra obìkan ní àlè ọlọ́run bá lè sọ ọlọ́pàá aláṣẹ kọ́bọ́ bàtà rẹ̀ méjèèjì tàbí máa ń lè lọ́bùkà láti lè gbé kọ́mọ̀ pa ààyè tó wà yẹn o ààyè tó pàtàkì o. ó dọ̀rọ̀ mélòó ó dọ̀rọ̀ méjì ààyè tó bá pàtàkì láti lè fi pọ́n ààyè yẹn lé ẹjọ́ mi pé táwọn náà bá dé ilé ọba àbá bá dé àyè ọ̀gá ńlá kan adé ọ́fíìsì ńlá kan tá a rí pé ààbọ̀ bàtà láti fi pín àyè wọlé ó dẹ̀ kọ́pọ̀lọpọ̀ ọ́fíìsì òyìnbó bàtà lọ́fíìsì o lókun gbàtọ́ bá yẹ sí pé bàtà rẹ̀ ọba ti jẹ́ ìdọ̀tí. náà ọ̀rọ̀ kẹta náà tó wá àbáwọ̀ sàáyé ibùdó jùbẹ́ẹ̀rì. wọ́n ní kàmá ní umar rajul àyẹ́kọ́lá na ìdá àrọ́dà dùkúlà kàádà wọ́n ní a ma ń pààyàn láti kọ́bọ́ bàtà nígbà tó wá fẹ́ wọ kàádà bẹ́ẹ̀ sì ni àwọn bàtà ló tọ̀ tó wá fẹ́ wọ kàádà wọ́n ní nínú ẹ̀ náà nìyó gbé àti máa ń pààyàn láti kọ́ fẹ́ wọ o bọ́ bàtà wọ́n ní ni wọ́n ti fún àlẹ́ inú ọ̀rọ̀ míì wọ́n ní lìyàbọ̀ àrùdọ̀ lùmọ̀kọ́dọ́sà bí kọ̀dà méyì á fi yá mùtànà àì. wọ́n ní afẹ́kọ́bọ́ bàtà kó lè tẹ ààyè àpọ́nlé yẹn mọ́lẹ̀ pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ méjèèjì. ọ̀rọ̀ mélòó ọ̀rọ̀ di mẹ́ta sí mẹ́rin ọ̀kan so mọ́ ike tórápà àmọ́ bọ́ bàtà kàbà. mo rò pé ṣùgbọ́n yẹn a lè so mọ́ ike torúpọ̀ wà láàyè àpọ́nlé. nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ni bákan tùwá ọ̀rọ̀ méjì wá lórí o wọ́n náà lè sọ yí pé tùwá yẹn orúkọ ààyè ni wọ́n ní ismun lè wá bí pé orúkọ àbàtà ni wọ́n tún ní tùmọ̀ míì náà tó wáyé pé ìbára tó ní ánìlẹ̀ amúrèdèlè wá fẹ́ yìí pé ọ̀rọ̀ yẹn ó ṣe déédéé wá yìí ní tóun lọ wọlé jù torí ìdí eléyìí ọlọ́run pa ànábì Musa láṣẹ yìí pé ìní àná rọ́bù ìní àná rọ́bù ìní àná rọ́bù ènìyàn ọlọ́run ọba rẹ pápálá náà lẹ bọ́bá tààrẹ́ lẹ̀ ìní kábìlẹ̀ wá dé lùmọ́ kọ́ dà sí wà láàyè kan tó jẹ́ àyè tó máa ha láti ní ó ti jẹ́ ní ẹ̀sà ìlànà di pásítẹ̀lì lìmọ̀ ìhà ọmọ wa tẹ́tí fún àwọn revelation tá a fẹ́ mọ̀ sí ní ni àná lọ. Àwọn àfáàrí ìjẹ̀kẹ̀ tọ́ka sí ní ọlọ́wọ́ kan sọ lókè pé àná rọ̀ búkà. Rùbùbíyá nìyẹn, a kò mọ ọlọ́wọ́n bá. Lẹ́yìn bẹ́ẹ̀, ọ sọ pé àná Èmi ni mo sí ìjọsìn. olùhíyá nìyẹn ìyẹn ni tàwíìdù ìbádà àkọ́kọ́ tí ẹ̀kọ́ ṣáájú ni rùbùbíyà afọ́gbọ́dọ̀ mọ ọlọ́run tá a ọlọ́run yẹn ń yọkọ̀ wá sí wa lẹ́nu ìyẹn ni ìyẹ̀sìn ọmọ wa tẹ̀lé. ìní ìyànà èmi ni mo lẹ́tọ̀ọ́ sí jọ́sìn láìlà àìlà àná ẹnìkan ò lẹ́tọ̀ọ́ sí àyàfi mi fàbùdí ní ìrẹ́ ànábì mọ́sá èmi ni ó sìn. wákìlì sọ́dà àtàlè dìkìrì yìí mọ́ láti ọdún Bákan náà rẹ̀ Kálùmọ̀ náà náà pé ń náà àtà á ìka tí ó dé ni ẹ jà níyàn mọ́. Èyí táwọn àjọ ànábì ń jà níyàn yẹn àbí tí àwọn mùsùlùmí lójú ń jà níyàn pé kò ẹ̀rọ mẹ̀ pé yọ wáyé àkáàdù òkò fi ọ̀fẹ́ kẹ̀jẹ́ pé apá máfoyín ni ìtújíṣẹ́ kó ló na tẹ̀lé máa tẹ̀sẹ̀ á kó ń kálukú yín kẹ́ lè gbẹ̀sán tẹ̀ bá ṣe nífẹ̀ẹ́ ni ìjọba ìlànà kìámà. ọ̀nì fàlàyà tó dá mẹ́ta rẹ̀ ẹni ìyá nẹ́bì má gbójú ẹ̀ kú ò nípa ọ̀rọ̀ àlìkìyámà yóò ṣẹlẹ̀ máa ń la yú nínú bìyà àwọn tó ṣe pé balára àdúrà mẹ́ta ni a máa ń la yú nínú bìyà àwọn tí wọn ò nígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀dà ìkìyàmọ̀ yẹn àwọn tí wọn ò gbà yí pé yóò ṣẹlẹ̀ àwọn wọ̀nyẹn ìlà nẹ́bì tí wọ́n lẹ̀ balára àdúrà nẹ́k bá gòrí kúrò lọ́dọ̀ wa wọ́n ní ọ̀rọ̀ yẹn kìtọ́ọ̀ adàlùmọ̀kàlàfíì àwọn tí wọ́n jẹ́ ẹni tá a gbé ìwọ̀ ẹ̀sìn kọ́ lọ́rùn náà lọ́wọ́ bá ilé tí ọlá ń dájú ọ̀rọ̀ náà kọ́ wípé àwọn wọ̀nyẹn ìdá nẹ́bì látẹ̀tẹ̀ bí wu máa ń kátàrà ní sáà ẹ má ṣe tẹ̀lé gbogbo àwọn tí wọ́n ń pe ọjọ́ gbẹ̀dẹ̀ àlùfíàmà nírọ́ wà á kíbára aláàmà láàbì ibi dùnìyàwó tó ṣe wípé adùn ayé nìkan lòún gorí sí wà á sọ ọ̀mà òláhùn tó wá ń kọ́tọ̀ lọ́wọ́ bá tó dáa wàtábà àwa tí wọ́n ń tẹ̀lé fẹnu ẹ̀. Fàmá wá bákọ̀ wọn àdáadáríkà. Gbogbo ẹni tọ́bù náà bá gba tiwọn lórí tí wọ́n ń ṣe yẹn. Kàkọ́rí kọ́ bà wà kásírà. Irú ẹni bẹ́ẹ̀ ó ti pòfo ó sì ti ṣòfò. Ìlọ ọba àlejò láǹsọ nínú ààyè yìí wípé ìrẹ́ ànẹ́bì má gbójú rẹ kúrò níbi tọ́lọ́run sì má gbójú rẹ sọ́dọ̀ àwọn ẹni tó fi rí pé ìfẹ́ ayé òun ló mú lára wọn tó wà gúrí kó ń bi tọ́lọ́wọ́ la mẹ́ńlá yún nínú ìyá ẹni tí ò nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ́ndà nìkìyàmà wọ́n sábà àwa tẹ́ pé fẹ́nu tiẹ̀ ní tẹ̀lé. Wallahi jẹ̀mọ́ òfin tó fún adágbàkú ta kù lásìkò tá a wà yìí tó jù fẹ́nu lọ. Ìfẹ́nu náà nìyí. torí pé bẹ́ẹ̀ ló la dùn mo fẹ́ gbádùn tèmi mo fẹ́ gbádùn mo nídìí owó ọ̀wá níbi kíta amíní àlàálí amíní àlàálí amíní àrọ̀m síbi ọ̀nà wọ́n ti rí ni àbí níbi ọ̀nà àràmù wọn níbi kíta. gbogbo ọ̀pá ọ́nìs káwọn bá owó wọ́n ti wá jẹ́ pé gbogbo ìgbésí ayé tiẹ̀ ni pé ètò súnmọ́ jù ní wípé tí ọba ti rí yọ jalè nítorí bí ó lè lẹ́nu tí ọba ti rí nígbà míì yóò lọ gba ìlànà ètú abìyànṣògùn owó apààyàn kò sí tí ń bí gbogbo ẹ̀jú ìrìnà lọ adùn náà ni adùn náà ni torí ìdí èyí ọlọ́wọ́ bá rí sọ láti lọ fún wa o ká má tẹ̀ láwọn tí wọ́n ń tẹ̀lé fẹ̀ẹ́nú ká má já wọn ni ó jẹ́ ayò ọ̀rẹ́ wa àwọn tó wá ní tọ́lọ́run wí lélẹ́ ìwọ̀n rárá ìwọ̀n gbẹ̀rù wàhálà ọlọ́run wí ọlọ́run wí gbogbo gbà tọ́lọ́run sọ̀kalẹ̀ ni gbogbo wọn ọ̀dọ́ àti àwa tá a jẹ́ bàbá náà gbogbo àwọn tá a bá ti ń bá ṣe tẹ́kẹ́jọba ti ń sọ pọ́lọ́run wí ayé wí làwọn ń sọ ẹgbẹ́ agbádùn ayé làwọn ń wí ẹ lọ mọ̀ ẹ pé tọ̀ bá ra ọ̀sán pẹ̀lú wọn o èyàn kọlù pẹ̀lú wọn o gbogbo ìbádàn ayé ọ̀hún náà sì ní ibò náà nu ibò náà là ń rí dídé rí yìí ẹni ó ní lánàá ó dà ẹni ó ní kókó gbogbo ẹ̀jọ́ lánàá ó dà ó ti lọ wíwá ni káwọn àdàmú ara wa lé lórí ayé wa bàjẹ́ ọ̀run tó bàjẹ́ àtúbà tó bá yé àwọn ọmọ jẹ́ torí ìdílé ìjẹ̀mọ́ ọlọ́run pa ìtàn nẹ́bì mú sá fún wa ọwọ́ tó kí àwọn wáàsí kan bọ̀ fún wa níbí. yóò tó padà padà sí ìdìtàn nẹ́bí Musa eléyìí tó bá adé ń bì yìí ni wípé bọ́lá ń ṣe là nẹ́bí Musa lọ ọkọ̀ jẹ́ dára ọkọ̀ jẹ́ rẹ̀ mọ́ lẹ́yìn bí wàá pa á láṣẹ èkó lọ́ba sin lọ́hùn agbọ̀dọ̀ máa dábì sin làwọn èèyàn ti ń nú ẹ̀sìn lónìí ní tí àwọn èèyàn ò ṣe tọ́lọ́run má ìfẹ́ ẹnu ni wọ́n ń ṣe torí ìdí eléyìí abẹ́lẹ́ ọba àdìsọ́lá kọ́lọ́n kọ́ mọ́tà fún àwa ṣe kọ́lọ́n kó fi wá sí àánú ẹ̀ bí ramati ya rahamu rahim kọ́lọ́n ọba àdìsọ́lá ní gbogbo àwọn tó wá tẹ̀lé fẹ́ nu pàtàkì kọ́ parun gbẹ̀yìn ni ìparun ni ẹ̀rí torí ìdí eléyìí kọ́lọ́n kọ́ mọ́tà wọ parun ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá àdìsọ́lá sọ ń bí ọ̀rọ̀ ó sì bá a mú pọ̀ pẹ̀lú tí à ń fèsì lénìí ní tá à ń fèsì lénìí ìfẹ́ ẹnu náà lóbi o kọ́lọ́n kó sànù gbogbo wa ká gbọ́rọ̀ sọ́nà lẹ́nu ká jìnà sífẹ́ ẹnu ká lè bá àwọn ẹni tí ó là láyé àti ìbúra lè kíámà ọlọ́gbọ́n náà a ó tún máa tẹ̀síwájú nígbà míì wasallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Big one. Big one.